tí èèyàn bá wo ìgbà tí mo sá jáde tí mò lọ gbé church tí religion and parents with lòdì sí pàápàá ìlú Ìlọrin tí n ti wá tí mò ń lọ gbé church tí èèyàn bá wo gbogbo orin ayẹ tó wáyé pé mo wà force láti láti máa ṣe nǹkan ṣe ní church torí ẹni tí mò ń gbọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn ó ń sọ fún mi pé tó o bá lè máa bá wa ṣèsìn bí o kò lè gbé bí o mo rán sùtánà in fact at that time èmi ni máa ń kọ nǹkan tẹ́lẹ̀ mi bá sọ́lẹ̀ you understand so gbogbo nǹkan tẹ́lẹ̀ mi máa ń kọ́lẹ̀ ńgbà yẹn ó wá ti ó wá ti wá ń dùn mọ́ mi débi pé tẹ́mi ò bá ti gbé èèyàn mi ní láìkí ẹ̀ ó dẹ̀ ní particular orin kan tó máa ń kọ tẹ́mi fi máa ń gbé wọn màá kàn sáré gbé orin yẹn ni bá ní mímọ́ mímọ́ sọ̀kalẹ̀ wá o àwa ń wá kó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ àdàbà mi máa ń sọ̀kalẹ̀ wá o àwa ohun mi ẹ máa sọ̀rọ̀ kì í ṣáà kọ́ fún mi iṣẹ́ mi ṣe bẹ́ẹ̀ tí wọ́n alàgbà kan sọ pé a kàn dá orin yẹn mọ́ mi lẹ́nu ni so at that time tí n bá wo gbogbo orin àjò yẹn tó tún fi wá mú mi padà sílé gbogbo time tí mò ń sọ yìí o mo ti kúrò ní school mo ti dọ́gbọ́n secondary school kó tó di pé and all the while mo ń ṣe eré tó bá wo ìrìn àjò yẹn nígbà tí mo tún join federal ministry of works mi ò stop mo rántí dáadáa yìí pé first owó tí mo kọ́kọ́ gbà bicycle allowance tí mo gbà at that time a fẹ́ ṣeré kò sówó tá a máa fi tẹ coaster so wọ́n kó bicycle allowance yẹn fún mi mo wá láti kólẹ̀ pé ká fi tẹ coaster níbo la ti ṣeré ata ẹni báyìí sọ̀tún sósì àwa six pence six pence ló ní a máa fi wọlé so by the time tí wọ́n wọlé àwa pa owó nígbà tá a pa owó owó ò tiẹ̀ tó ìdajì iye tí mo particular allowance mi tí mo kó lẹ̀ ibi kan fi tẹ pósítà right kí la ti máa ṣe mo ní ah ó ti lọ nìyẹn Ah, wọ́n á ní kí n gbowó mi gbogbo àtàwọn ṣe wàhálà ńkọ́ wọ́n ní eléyìí náà tó pin ẹ jẹ́ ká ṣe ráìsì àtẹ̀wà kájọ jẹ́ àfi jẹ́ téèyàn bá wo gbogbo ìrìn àjò wọn yẹn àti ìgbà tí bàbá mi rò kú nígbà tí bàbá mi rò kú yẹn gan-an wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ni wàhálà tó bẹ̀rẹ̀ ìkíní náà ntí mo kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ni wípé àwọn èèyàn accept wa gbà sí bàbá mi rókù tó bá yẹ pé wọn accept wa bóyá ìbá ti jẹ́ end nìyẹn but àwọn èèyàn accept wa kí la ṣe máa bẹ̀rẹ̀ padà lẹ́yìn tí bàbá mi rókù àwa lọ yáwó èlé à ń pe bàbá yẹn ní bàbá àrọ̀gbà ó ń yáwó èlé ni ó yá wa lówó àárín nǹkan fi dúró ó yá wa lówó àfi wa organize play kan sí national theatre first play mi tí mo kọ́kọ́ kọ ni lẹ́yìn tí bàbá mi ló kú but àjọ wa ń kọ àwọn yòókù náà nígbà tó wà láyé mi láṣẹ ó torí mẹ́ka àjọ kọ́ ni èmi ni eh, fún wọn tán dojú gbogbo ẹ̀yìn àjọ kọ́ ni but first kí n ti kọ́kọ́ máa kọ ni omi ló dànù àgbẹ̀ òfò so omi ló dànù yẹn àwọn èèyàn wá accept ẹ gan inú wa dùn àrígbèsè wa sàn àbáníkà máa lọ́tọ̀ nígbà tó máa bẹ̀rẹ̀ tọ̀ yẹn a bẹ̀rẹ̀ travelling theatre àlọ́ north àlọ́ ní haúsá àṣekínní lọ́ọ̀rì tó wà níta gbé lọ ó pa fúkà sọ́nà àwọn àní ok ẹ jẹ́ ká lọ gba ká lọ gba higher purchase lọ́ọ̀rì a gba lọ́ọ̀rì ńgbà yẹn we were paying <laughs> ó fọ́ nìkan à ń san nine hundred lóṣù installment tá à ń san nine hundred lóṣù ni nígbà tí màá kà á mo sọ o tó twelve times náà one six ẹ̀ ń di wa tàtẹ̀ kì í rí nine hundred yẹn san kí la ṣe máa ṣe àwọn sísà yẹn á ti dé ìlú tá a ti fẹ́ ṣeré àwa ò ní mọ̀ wọ́n á ti hang so understand gbàràgbàràgbàrà a lè má pa eighty naira lójúmọ́ a máa jẹun a máa ṣe gbogbo ẹ̀ but téèyàn bá ro gbogbo iṣẹ́ yẹn téèyàn bá ro ro ro ro ro ro a wá wò rẹ̀ ń sìn gẹ́gẹ́ bí question ẹ pé ah mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lèèyàn máa sọ mo tí bá ní mo wà fulfil kò sí mo wà fulfil rẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣá when I say it mo mean everything because tó bá yẹ pé gbogbo time tí mò ń tẹ̀lé tí mò ń lọ tí mò ń lọ tí mò ń lọ tí mò ń lọ kò mú kankan jáde fún mi ńkọ́ tó bá yẹ pé àwọn parents mi tó kọ̀ fún mi wípé àwọn pé kò tán ẹ àsọ fún ẹ but now inú wọn dùn pé wọ́n dẹ̀ mo ṣe tọ́ka sí pé ọmọ wa lélẹ̀. àṣé báyìí láyé rí ayé àkámọ́ ra o. ejò ni mo rí tí mo pa ọmọ ènìyàn ẹlẹ́jẹ̀ lọ́rùn ó dọmọ ènìyàn aláìlẹ́ṣẹ̀ ayé ayé àkámọ́ra o Bùkọ́lá mi ò ṣàràgìrì ṣàràgìrì ṣọ́ ọkàn rẹ kò lè. ẹ kúlẹ̀ sà lẹ́wọ̀ ta ló béèrè ta ló béèrè àbí ta ló ẹgbẹ́ náà ẹ̀ ọ̀ mínísà mọ̀mọ́ náà mo tún béèrè ta ló béèrè èmi Bello ni Bello Bello ọmọ mi oh, pẹ̀lẹ́ ọmọ bàrí ọ̀la ọmọ ọmọ jà. ṣé rí tí èèyàn bá máa kọ sinimá wàá kọ́kọ́ wò pé sinimá tó fẹ́ kọ yìí àwọn ìdílé kan máa wò tó máa sọ àwọn ìdílé kan máa wò tó máa sọ pé ah kìíní dẹ̀ ń ṣẹlẹ̀ sí wa ń bí o kìíní dẹ̀ ń ṣẹlẹ̀ sí wa ń bí o ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí ọ̀rọ̀ ogún ló ti ṣègbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ṣègbé lórí ọ̀rọ̀ kí ẹni tó súnmọ́ bàbá tàbí ìyá àyàn kó gbẹ́sẹ̀ lógún kó gbẹ́sẹ̀ lé ogún yàn so ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá wò ó bẹ́ẹ̀ pẹ̀lú bá ṣe ṣe pẹ̀lú àwọn tó ṣiṣẹ́ tó fara ṣiṣẹ́ nígbà yẹn in terms of acting àti technical crew àti gbogbo ń ta lò sí pátápátá ó jẹ́ kó mú àwọn èèyàn lára wípé ah ọmọ èèyàn ń fìyà jẹ báyìí mo rántí pa aṣọ ẹ̀ ní Kútọ́nù bá a ti ẹ̀ ń Kútọ́nù tá a ṣe tán lálẹ́jọ́ yẹn ni máa nǹkan kan sunkún jáde ó ní à ah, ń tó lé mi ní Nàìjíríà rèé ń tó lé mi ní Nàìjíríà rèé nítorí pé ọ̀rọ̀ ogun ó dalérú ó ti dọ̀nà rú rẹpẹtẹ ó ń jẹ́ káwọn èèyàn accept movie yẹn and at the same time ìfẹ́ táwọn èèyàn ní séré nígbà yẹn pọ̀ ní rẹpẹtẹ tó yẹ pé cinema culture wà táwọn èèyàn kò dàbí ìsìn kò dẹ̀ ń ṣe irú wá ògiri wá gbogbo ìgbà yẹn àwa ń ṣe kódà kódà káfara jìn káfara mo fẹ́ lè sọ pé n tí mi ò expect nínú cinema ọmọ òrukàn ló wáyé kí ni nǹkan náà ni success pé lórí owó gbà tó dé sèkò mò ń rú ẹ̀rù ń bà mí gan nítorí pé ìfẹ́ láti ẹ̀kan fi ń ṣe pé kọ́ńtà sọ pé orúkọ mi sọ pé mo ṣe nǹkan báyìí orúkọ mi kàn ń ṣe báyìí kó tó wá di báyìí ọpẹ́ ni fọlọ́run.